káàkùn oníbèrè wọ́n ní orúkọ àwọn abdulwaheed láti abuja wọ́n ní asalaamu alaikum wa rahmatullahi wa barakatu wa alaikum salaam wa barakatu wọ́n ní ẹ̀dá kúṣe ìgbàláyè wà fún obìnrin mùsùlùmí láti du ẹran fún ara rẹ̀ kó yẹ́pọ̀ ní òdù ìbéèrè pé ṣe ìgbàláyè wà fún obìnrin mùsùlùmí láti du ẹran fún ara rẹ̀ bẹ́ẹ̀ ló ti láyà rẹ̀ tí ò bá ti lójú kó tó bá ti dúdú dẹ́dẹ́ ìlú ó bá ti láyà láti dúró ẹ̀rọ ìdílé kò sábà rúbẹ̀ kó dúkú bẹ̀rẹ̀ mùsùlùmí dúró ẹ̀rọ fúnra rẹ̀ ó ní ọ̀nà